Yoruba nation, British cannot stop it. Yoruba country, Britain kò tó bẹ́ẹ̀ láti dá dúró. Britain kan ló máa fún wa ní country, United Nations kan ló máa fún wa ní country, America kan ló máa fún wa ní country. Àwa ara wa la máa make a declaration country wa just as Lithuania ṣe declare ara wọn out of Nigeria than out of Soviet Union in the 80s. Nígbàkigbà tí ó má bá ṣẹlẹ̀, gbogbo ọmọ Yorùbá tó bá ń bẹ nírìn àjò ní Áfíríkà, ní Asia, ní Europe ní gbogbo surroundings wọ́n gbọ́dọ̀ ní ipa tó máa kó nígbà tó bá máa make that kind of declaration gbogbo ọmọ Yorùbá tó wá wá sọ pé òun ò fẹ́ ẹ̀ ní choice choice yín ó ti wà overruled a ní ṣe Nàìjíríà mọ́ that is number one o ò lè sọ pé o fẹ́ wà nínú Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò possible àti overruled choice yẹn and that will remain like that bó fẹ́ bó kọ̀ ọmọ yorùbá nìyẹn o ní right nínú yorùbá nation country but o ní ní right kankan mọ́ láti sọ fún wa pé ká wà ní nàìjíríà that is overruled and for the british government just to make it clear our quest will be respected regardless of the relationship you have with the northern part of nigeria the yoruba under our leader have spoken and we will not listen to you neither are we going to listen to your foreign policy on nigeria the only foreign policy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 Olayomi Koike. And please do not tell me we're doing Yoruba Nation and I need to speak Yoruba. If you want a Yoruba guest or a Yoruba host program, you don't have to be on this platform. This is an international platform, and I'm not communicating to Yoruba people alone. I am having a discussion of what is about to play out in Nigeria that UK might not be able to contain. And that means I want my message to get to David Lamy. I want my message to get to the royal family. I want my message to get to the new president, Donald Trump, and many other international community that if care is not taken, we might be seeing the next Sudan in Nigeria within the next couple of days, weeks, months, or years. Mo kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo ibi tí ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa tí à ń pè ní Koiki Media níbi tí a tuntun bẹ̀rẹ̀ sí gbéyẹ̀wò lára àwọn ìdí tí UK fẹ́ jẹ́ kí Nàìjíríà exist títí di 2075 2075 is a long time, but it is also not long enough. By the time 2075 comes true, many of us will be dead. Many. And the chances means that we would have lost more ground, especially those of us that are concerned and worried about the future territory of Yoruba land. But the United Kingdom, as many people have been hearing in the last couple of days, are pushing that Nigeria must hold together for the next 50 years. And that means that we will see the next Sudan in Nigeria. And we are using this medium to tell all the international community to one United Kingdom of the crisis they are pushing towards Nigeria because Nigeria is no longer holding in the center. We are using this medium in advance as today again is the ninth day of the month of November 2024. We are using this platform, Koiki Media, to tell the international community to call the attention of the UK government towards Nigeria because Nigeria is no longer holding in the center. But as long as the UK continue to push that Nigeria must hold together, there will be a lot of crises and that crisis might lead to anarchy and it might lead to death of millions of people that will get caught up because of the British policies and agenda in Nigeria. We are pleading to the new president of the United States of America, Donald Trump, to call the attention of the British Prime Minister, Sir Keith Starmer, to pull back a little bit their agenda to continue to foster Nigeria on the millions of Yoruba people and the Biafra and the Arawa and the Ijaw that are calling for their country out of Nigeria as quickly as possible as against the agenda that Nigeria will be a better place by 2075. That means there will be a war in Nigeria. According to the United Nations, United Nations, we know, stated clearly that we can't and we shouldn't sit back if we want our own self-determination. And under the rules of engagement, self-determination is an inalienable right. And that right must be respected by the United Kingdom that colonized Nigeria and continue to push for 2075 agenda on Nigeria, especially when millions of Yoruba people and the Biafra and the Arawa and the Ijaw are calling now that this unity is no longer working. And this unity must now be respected under Article 3, the right of the indigenous peoples that have the right to self-determination by virtue of that right. They freely determine their political status and freely pursue their economic, social, and cultural development. But the UK government wants to put Nigeria together as it was done under a fraudulent 1914 amalgamation that has expired in 2014. We will not be able to stay in Nigeria for 50 years. So we are pleading in advance that the crisis that the UK government is pushing towards Nigeria must stop now. The UK government, under the current administration of the Labour Party, must pull back the agenda that the Yorubas must remain in Nigeria till 2075. Our leaders have spoken, and they have spoken clearly that the Yoruba do not want to be part of the British amalgamated Nigeria again, but yet the British government under the current Labour Party are pushing that every Yoruba should sit back and remain in a one Nigeria to 2075. Many of us would have come to our old age, and that means it does not still guarantee that we will still be able to fight as at the time. This is the reason why we are saying it is not yet too late that we sit back on the round table and do the needful to the dissolution, the amalgamation, or the breakup of Nigeria into smaller units, as it was done during the Soviet Union, where Lithuania, a population of 2.7 million, has become a country after pulling out of the Soviet Union in the 1980s. The Yorubas will pull out by fire, by force, by a peaceful means, or by war fáǹfààní gbogbo ọmọ yorùbá a tún fi opportunity yìí nídàkún pé kí gbogbo àgbáyé kó united kingdom lábẹ́ labour party pé àwọn ọmọ yorùbá àti biafra àti arẹwà àti ìjọ wọn náà wọn ò lè dúró títí di twenty seventy five tó máa jẹ́ fifty years tí britain ń push pé kí nàìjíríà wà together àwa ń rọ ìjọba amẹ́ríkà èyí tó máa gbàjọba ní january tó ń pè ní donald trump kó pe uk ṣàkíyèsí fún ogun tí wọ́n ń pè sínú nàìjíríà nítorí pé ogun sudan ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n rí ọjú a fẹ́ kúrò nínú nàìjíríà àmọ́ a fẹ́ ìtàjẹ̀sílẹ̀ àmọ́ bí uk ṣe ń ti lọ báyìí ìtàjẹ̀sílẹ̀ máa wáyé o ogun ń bọ̀ à ń sọ fún gbogbo àgbáyé èyí ní ọjọ́ kẹsànán nínú oṣù kọkànlá ọdún 2024 kò sẹ́ni tó máa lè dá yorùbá dúró nígbà tí a bá bẹ̀rẹ̀ wàhálà nínú nàìjíríà àwa ń dákun à ń rọ gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ nàìjíríà láti Germany France China India Pakistan títí dé àwọn African countries pé kọ́ pé ìjọba Britain ṣàkíyèsí pé àwọn ọmọ Yorùbá lábẹ́ bàbá tiwa lábẹ́ lídà wa wọ́n ní àṣẹ Nàìjíríà mọ́ a ní ẹ̀tọ́ láti jókòó ìjókòó àlàáfíà gẹ́gẹ́ bí n United Nations sọ pé aláǹfààní àti dádúró gẹ́gẹ́ bí ẹ̀yà àmọ́ ṣe ní UK tí Labour Party jẹ́ ẹni tó ń darí ẹ̀ tí wọ́n sọ fún wa pé a gbọ́dọ̀ wà nínú nàìjíríà títí di twenty seventy five ogun ni wọ́n ń pè yẹn o bógun bá dẹ̀ dé a bá uk a bá america a bá african countries nítorí pé refugee máa pọ̀ ní gbogbo border line à ń fi eléyìí tún sọ fún gbogbo àwọn balẹ̀ yorùbá pé ẹ pera yín jọ kẹ jáde kẹ jẹ́ ká mọ̀ pé ẹ tí sáyìn dọ́kúmẹ́ǹtì tí wọ́n gbé wá bá yín à ń fi àsìkò yìí rọ gbogbo balẹ̀ yorùbá pé kó jáde láti ṣe fídíò láti jẹ́ ká mọ̀ pé wọ́n sáyìn dọ́kúmẹ́ǹtì tí british gbé wá fún wọn pé kọ́ tọwọ́ bọ̀ nítorí pé kí ni ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ó gbọ́dọ̀ níyanjú o ní kíákíá tí kò gbọ́dọ̀ pẹ́ ju bó ṣe yẹ lọ torí pé a ní jókòó títí di fifty years látinú nàìjíríà ogun ni àwọn bá ń pè yẹn o mò ń fi àsìkò yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ èyí tí a mọ̀ sí Koiki Media pé káwọn bá jáde kó jẹ́ ká rí fídíò pé àwọn ọmọ kọ́kọ́ nípẹ̀ àwọn ọ̀dẹ̀ tọwọ́ bọ̀ kọ́kọ́ kí a lè jẹ́ kí ọkàn wa balẹ̀ torí ọkàn ọmọ Yorùbá ò balẹ̀ ogun lẹ̀ ń pè ogun yìí máa dé láìpẹ́ láì jìnà nítorí pé a nígbà o nǹkan máa bàjẹ́ nǹkan máa dàrú a máa bà nǹkan jẹ́ a máa dà nǹkan rú gidi ni o a máa wọ palace a máa wọ gbogbo ibi tó bá jẹ ká wọ a máa bà nǹkan jẹ́ gidi ni mo sọ nítorí pé a lè dúró títí di fifty years fifty years jẹ́ nǹkan tó jìn púpọ̀ àwọn balẹ̀ Yorùbá ẹ jáde síta kó tó di pé ogun máa wọlé sílẹ̀ Yorùbá a máa pé ogun o a máa pé ogun o a máa pé ogun sílẹ̀ Yorùbá o mo ti sọ ilé mi náà o ẹ sọ fún àwọn ọba kan jáde ní kíákíá nítorí náà Ogunbo, bọ̀ sọ dubai lọ A very good afternoon and welcome once again. Let's listen one more time to David Lammy on the interview he granted to the BBC while he was in Lagos. My name is Olami Kwike. Share the program and let's kickstart. Africa is realizing its potential. And the truth is, if I'm in the Gulf, there, when I speak to foreign ministers, they're talking about the continent of Africa. It's important, I think, but the UK is present in that conversation. We have historic relationships because what I've heard is that the UK stepped back somewhat over the last few years. It reflects on our trading figures. There is much that I think we can do together over the coming months and years. We can't have this conversation without talking about reparations. You're in Lagos. There was a huge port here um, where during the slave trade era, Nigeria, among other nations, you know, pushed for reparations. First of all, do you believe the UK should pay reparations? Look, I think that when we look back, on that period, there were many horrors. I am the descendant of enslaved people, so I recognize that. But what I'm interested in is looking forward, looking to the future, looking to deepening those partnerships across the Commonwealth family, trade and investment, growth. That is what gives young people jobs. Iraq. ni David Lammy pa níbẹ̀ yẹn irọ́ ni ó ń pa fún gbogbo ọmọ Yorùbá kò sí iṣẹ́ nílẹ̀ Yorùbá kò dẹ̀ sí ọ̀nà tẹ́lẹ̀ fi ríṣẹ́ ju pé àwọn tí wọ́n fẹ́ gbé wá síta àwọn tó máa wá bá wọn ṣiṣẹ́ ní UK ọ̀rọ̀ tẹ́ gbọ́ nísìnyí òun ló jáde látara David Lammy nílùú Èkó tó ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé a gbọ́dọ̀ wà nínú Nàìjíríà títí di twenty seventy five fifty years wọ́n wá ń bí pé ǹjẹ́ wọ́n máa sanwó padà owó òkú owó ẹrú ìyẹn ẹrú tí britain tí wọ́n kó gbogbo àwọn bàbá ńlá wa àwọn ìyá ńlá wa látara ìdí táwọn ọba àti àwọn british níjọ́ náà lọ́hùn kọ́ fi kó wa lẹ́rú for many years ó láwọn ìlówó kankan táwọn máa san ó ní kò sí nǹkan pè ní cash transfer tábà rántí pé ọ̀rọ̀ yìí ni wọ́n fi pa late MKO Abiola nígbà tó ń béèrè fún ẹ̀tọ́ reparation àwọn ò béèrè fún reparation à ń béèrè fún òmìnira Yorùbá kò síbi kankan tá ti ń jáde tá sọ pé a fẹ́ kí british sanwó padà fún wa àwọn British ò lè kó wa jọ sínú Nàìjíríà tó wá máa sọ fún wa pé àwọn máa fẹ́ kí Nàìjíríà di the fifth largest economy by twenty seventy five ìdí tí mo ṣe tún lọ mú fídíò yìí wá láti fi fún yín ní opportunity ẹ̀yin tẹ́ ṣì ń sọ pé rọ́dà ń pa ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n ti sign amalgamation ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí kankan tó jọ wọ́n bi David Lammy the foreign secretary pé ǹjẹ́ bí kan ṣe ń lọ yìí ní Sudan kí ló dé tẹ̀ dá sí tó jẹ́ pé ti Ukraine nìkan lẹ̀ ń dá sí ogun bẹ ní Sudan ẹ̀jẹ̀ àgbọ̀n tó sọ. that mean a form of repayment to members of the Commonwealth? It's not about the transfer of cash. That is not the debate I think that people are wanting to have. They're wanting to talk about the future. What would reparations mean to you? It's about partnership, it's about working together, it's about climate finance. ó ní àwọn olówó kankan táwọn fẹ́ san fún ìlú kankan tó jẹ́ àwọn òlú tó wà lábẹ́ commonwealth tí british colonize for two hundred years ó ní partnership làwọn fẹ́ partnership wo ló ń fẹ́ kí nàìjíríà exist títí di twenty seventy five tàṣẹ tó wá jókòó láti gbé yẹ̀wò ìyẹn la ṣe ń béèrè lọ́wọ́ britain pé kí ló kàn wọ́n nínú tó ń lọ mọ́ nísàlẹ̀ nígbà tí gbogbo tó ń lọ ní sudan tó súnmọ́ wa ẹ̀ dá sí britain sọ fún àgbáyé through their network through their partnership because ọ̀rọ̀ partnership ni language kan ń lò orí ètò Koiki Media la wà ọjọ́ kẹsàn-án nínú oṣù kọkànlá twenty twenty four wọ́n sọ fún ìlú kọ̀ọ̀kan pé ẹ má fún backing fún nàìjíríà fún yorùbá àti biafra torí wọ́n ti rí i pé méjèèjì yẹn fẹ́ pull am together tó bá dẹ̀ pull up ó máa orí àbí àtìyàn yọ shock absorber kúrò lára mọ́tò mi ó máa wálẹ̀ ni and if they are doing that àwa náà gbọ́dọ̀ gbéra láti jẹ́ kí àgbáyé mọ̀ pé irọ́ ni wọ́n ń pa àwọn ọba wa tó bá náà wọ́n sign any agreement kó ṣe fídíò jáde kó ṣe communicate but I need the video ó dẹ̀ gbọ́dọ̀ wá láti ilé Ifẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ bàbá wa Àwùjalẹ̀ eh, ó gbọ́dọ̀ wá láti eh, Èkìtì ó gbọ́dọ̀ wá láti Abẹ́òkúta gbogbo àwọn ibi tí àwọn ọba ńlá ńlá wà a gbọ́dọ̀ gbọ́ voice wọn pé àmọ́ kankan nípa amalgamation ti kó ìkíni sọ yẹn bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ nípa ẹ̀ tí ọba kankan bá ti jáde láti láti sọ pé àwọn ọmọ kọkọ nípẹ ẹ ti sign amalgamation ẹ má sọ fún wa pé wọ́n sign amalgamation bàbá mi àjàlá ń pè mí lánàá pé kò sí ìkọ̀kọ̀ tó jẹ́ amalgamation amalgamation wà wọ́n ti sign amalgamation that is a fact àwọn bá gbọ́dọ̀ jáde láti sọ fún wa pé wọ́n sign amalgamation if otherwise we will continue to shout that ẹ ti sign amalgamation ẹ má parẹ́ fún wa ẹ ti sign amalgamation ẹ ti sọ fún British pé ká wà nínú Nàìjíríà for the next fifty years and it is important that we continue to tell many Yoruba people that our life is now in more danger because wọ́n sọ fún wa pé more terrorism wọ́n build ẹ̀ ní Sokoto tíkẹ́bì ìbọ̀lẹ̀ rẹ̀ wọ́n kọ́ wọn bọ̀ ẹ̀gbọ́n kan tí arákùnrin sọ tó bá yẹ pé lọ́la ń pa nígbà tó ń sọ fún wa pé inú gbọ́dọ̀ ti máa kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n máa jáde sí títì ṣé wọ́n ti pa ọba lẹ́kìtì ṣé wọ́n pa ọba ọba ọba káàkiri nílẹ̀ Yorùbá títí dé Kwara State. Which is, it, which is it for you, Dr. Abadaya? Do you think the government is unwilling or unable to protect the people of Southern Kaduna? In fact, it is not only unable, it is unwilling, and we have good reason to feel that they are part and parcel of the killers. Let me make some revelations to you. That's a very big. Some that's a very big allegation, Doctor Obadiah. The government yes, is part and parcel of, of the killers. Yes. That, that's big. Yes. Yeah. Okay. How will the government just say, "Oh, it is revenge killing" and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. The body language of this administration, the body language of the state government, shows clearly that they have a hand in the killings. No doubt about it. Because you see, General Abacha, hmm. And people don't give him his due. Do you think you would have tolerated such nonsense? And let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. Mm-hmm. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Mo wan ń bi gbogbo ọmọ Yorùbá pé ṣé àwọn la fẹ́ dógun sílẹ̀? Ẹ jẹ́ ká wo two years ago was that video only by twenty no three almost three years ago only by twenty twenty two adewa ní twenty twenty four um, eh, eh, military then sọ fún wa pé we now have a new Boko Haram company, ń pè ní Lukarawas tó ṣe bẹ̀rẹ̀ ní Sokoto àti Kebbi níbo lẹ́rù pé wọ́n bọ̀ ọ̀dọ́ wa ló ń bọ̀ you know why because there's an agenda láti make sure pé bí a ṣe ń pariwo pé a fẹ́ kúrò nínú nàìjíríà wọ́n máa fi ara niwá wọ́n dẹ̀ máa fara nira wọn ni kò ń ṣàwà lórúkọ jésù inshallah lágbára àwọn tó ní ilẹ̀ yorùbá torí pé ohun tá a fi ń sọ̀rọ̀ lójoojúmọ́ ohun mẹ̀kúnnù tó ń bínú pé kí ló dé tí ayé rí báyìí fáwọn táwa bá wà òkè nílùú òyìnbó millions of our people are suffering wọ́n ti pọ̀ lẹ́ni wọn and this is the reason why the awareness must continue mo kí àwa tí wọ́n ṣe fi ten thousand pé ká fi ṣe lára owó fóònù bẹ́ẹ̀ náà bá sẹ́ni ten thousand tàbá ríyàn mẹ́wàá tàbá ríyàn twenty ara gbogbo tàbí rà táwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ táwọn bá wà comfortable nílé eh, a lè níṣẹ́ kankan ṣe that's the part and i'm squeezing myself with the little resources the money, and i pray lọ́nà àbò gbogbo aláṣìírí kò ní sún èmi mo sọ pé pèmí ni last man standing but what we need now is we need to prepare more of Koiki voices kó máa jáde kò bá jẹ́ fún thirty minutes kò bá jẹ́ fún forty minutes mo lè kí gbogbo media wa pátápátá from the Yoruba world media níbi tí wọ́n ti ń gbé òun síta lójoojúmọ́ láti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sẹ́ni kankan tó ń bẹ́ni kankan jà àbínú bọ́lá tinubu wà ń sọ fún tinubu pé a ti wà nínú danger it is either you do something or you do nothing but a ní dákẹ́ we will not allow you to put us in that method of slave trade again and this is the reason why ti a fi lọ sí the next discussion láti Yorùbá World Media as yesterday when our father the leader of the Yoruba self-determination spoke to us regarding you know, what we need to know when it comes to ọ̀rọ̀ in tó ń lọ pẹ̀lú David Lami nínú nàìjíríà látara irọ́ tó ń pa fún rẹ̀ tó ń ṣàwà tó ní ká keep nàìjíríà we are telling David Lami that Yoruba people under your British government will pull out of Nigeria peacefully with all the reasons that we must pull out because self-determination remains our right and you must respect that right David Lami gẹ́gẹ́ bí òjíṣẹ́ ni fúnjọba Britain but àwa náà gbọ́dọ̀ sọ fún wọn pé àwa tí a jẹ́ ọmọ kan Yorùbá a ní àfẹ́ Nàìjíríà mọ́ ẹ máa kọ sínú comment section ẹ máa share program nígbà tẹ́ ẹ bá share program báwo la ṣe dé gbọ́n kan tá à ń sọ nígbà tẹ́yìn náà bá pín ẹ bá wa pín we are doing everything possibly best a wà lórí audio tó ń pè ní mixeloud a wà lórí Twitter space a wà lórí Twitter Instagram mi ti padà dúpẹ́ fọ́nà in as much as you know most of my utterances ni wọ́n ṣe máa shut down Instagram mi but ẹni tó bá ti rí wa lórí Instagram èyí lẹ́gbọ́dọ̀ wá wa lórí platform tó kù kò sí nǹkan tí mo lè ṣe sí yẹn I wish I can control Instagram but I can't. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pé a ti bọ́ sí Saturday. Ọdún ń lọ lójoojúmọ́. Àwa ti lo twenty five, àwọn kan ti lo thirty five, àwọn kan ti lo forty. Sọ ẹ wá ń sọ fún wa pé tí bá tún lo another fifty years nílùú Adé seventy five years. Sọ ẹ ń sọ fún mi pé kí n má wá sílẹ̀ Yorùbá. Ó kúkú bẹ́tà káwá dógun sílẹ̀ nígbà yẹn náà. Because in terms of finance ni pé ká dúró sínú Nàìjíríà ká dúró sí UK. Because if UK is pushing, yes, wọ́n fún àwọn níwèé lóòótọ́ ká bá lọ ṣiṣẹ́. So kémi wá ṣiṣẹ́ ṣiṣẹ́ títí tí máa fi retire. Lóòótọ́ màmá gba pension. millions of our people are not being paid pension. Wọ́n rí pension gbà nílùú òfò nílùú burúkú wọ́n fi àjà àwọn èèyàn wa lọ́tún lọ́sì our people are suffering for a very long problem that British created and this is the reason why we are trying everything possible best to stop it now before it is too late àwa nìkan kọ́ náà ń pè pàpé lọ even the Arewa are speaking now àwọn náà náà fẹ́ lọ wọ́n ní àjọṣepọ̀ yìí kò wọ́ọ̀kì mọ́ kólúkálukú máa lọ kò mú ìjà dání and asking for a dissolution of Nigeria is not a war it is just that a àbí bára wa ṣe mọ́ a lọ create borders look wa them and she ṣèjọba rẹ̀ that is all we are asking for nobody is asking for you know, to kill anybody nobody is asking for anything more than let's listen to this. ẹ má bínú audio mi máa mute mi sí. They need to wake up from this slumber, do the right thing at the right time, at the right moment, before their names are written in the book of infamy. All right, Mr. Sheldon, I will stay with you for a bit because um, I, I, see I see your point. So, uh, from what the accountant, uh, Mr. Abdullah, has explained, it looks like the thinking of the framers of the law, or the proposal. I know that Mr. Ayodele Taiwo had posted yesterday that they will engage the northern governors so that some of these gray areas will be sorted out. And um, and I hope that we're going to get the outcome of that conversation. But I listened to Governor Abdullah Isule of uh, Nasarawa State yesterday on our sister program, and he did mention that, look, what they want is that status quo remain. But it looks like the thinking of the framers of the bill are saying we want ease of accountability and tracking as well as promote subnational enterprise. But is it not also seeing this as some sort of fiscal federalism or restructuring through the back door? Is that a perception? It, it, it's just clearly the point. What you are saying is that uh, there has been this call for instruction. But for the North now, if I were to speak for the North, I would not speak for instruction. I would think of giving people what they want nation republic. In the name of God, give them a digital republic. This is 21st century. We have a right to choice. Biafra wants Biafra. Give them Biafra. Give every other nationality what they need. Because as far as I know, the relationship is sour. There is geometrically increase in suspicion across all expressions. The trust is not there. Suspicion is not there. And people want to develop at their own speed. If you want to go at the speed of rocket, please, you should be allowed to go at the speed of rocket. If you want to go to at the speed of snail, Go at the speed of the snail at your own peril, at your at the consequences coming to you. But for now, if anybody is thinking that federalism, physical federalism is the solution to Nigeria, he is not even understanding the geography, not understanding the history, not understanding the mathematics, not even aware of geometry and the geometrical implication of what they are asking about. We can do a lot. If a pregnant woman dies in a local government village as a result of dilapidated health uh, uh, infrastructure, what has that got to do with the federal government? If a child cannot go to school in the local government, primary school, what are they going to do with the federal government? If the federal laws are not good, what are they going to do with the federal government? They need to wake up from this slumber, do the right thing at the right time, at the right moment, before their names are written in the book of infamy. Impediment to Yoruba development is impediment to Yoruba development. Without Nigeria, we would be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba Nigeria with Nigeria has come to an end. Impediment to Yoruba development is impediment to Yoruba development. Without Nigeria, we won't be where we are. 1960, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at what we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba Nigeria with Nigeria has come to an end. Moki, uh, brother me, I just cited the Akalamago TV. Moki, media as well. Like I said, Uh, you know, this is not a one man job. We are all playing multiple roles to create awareness. And uh, Koiki Media, they call it Dashi, Afitibati the Monopoly. But what Koiki Media is doing is going to be pushing a different push because èmi ò fẹ́ káwọn media wa tó kù kọ́ máa sọ pé a máa ja ogun ẹ British government and I know the reason why I'm saying that ẹ jẹ́ káwọn máa bá wa create awareness to bàbá èmi ò fẹ́ kí bàbá sọ pé a máa ja ogun èmi sọ pé a máa ja ogun ní ogun la máa jà bọ́n tó ja ogun yẹn a máa create ọ̀pọ̀lọpọ̀ awareness so mo kí gbogbo àwọn medias wa látòrí wa olórí wa Dr. Zabi the chairwoman of the Yoruba World Media ẹ mọ Yoruba World Media ẹ fọlọ wa rí ẹ lọ subscribe ẹ sanwó síbẹ̀ níbo lẹ wá fẹ́ ti máa gbọ́ Yoruba Nation kò ń ṣe bíbà nìkan torí pé ibi táwọn bá ti ń sọ̀rọ̀ àwa máa wá gbé analysis wọn wá sí bíbà torí pé ibẹ̀ gangan ni àwọn ni the voice of the Yoruba people ẹ má bínú pé mo ti kí anybody tó jẹ́ media gbogbo yín mo rí tó tàbá bẹ̀rẹ̀ sí kíyàn méjì mẹ́ta a máa wà distracted ibi báyìí ò ń ṣeré pa rárá tí bá fẹ́ jóta fásitì mo lè máa jóta fásitì we are serious here àti wà in a in a in a danger because British fẹ́ make sure pé Nàìjíríà máa exist for the next fifty years kódà àwọn ọmọ tàbí kalẹ̀ nísìn tàbá add fifty years mọ́jú wọn ẹlòmíì ò tẹ̀ ní ọ̀nà lé mọ́ àkàlàmàgbò ló sì lọ́dẹ̀ yẹn nísìn by the time tó bá add fifty years mọ́ àwọn ọmọ onímọ̀ ọ̀nà lé mọ́ ànímọ̀ ọ̀nà lé mọ́ rárá and àwọn tó jẹ́ ọba mo sọ pé King Charles gan ma ti pé one hundred and twenty five years tàbá add fifty years mọ́ age taba add fifty years mọ éjì bàbá wa ọ̀ọ́ni ọ̀hún pípẹ́ ẹ̀wọ̀n ọdún tó máa jẹ́ kọ́lọ̀ lọ́yọ̀ mi bàbá yẹn taba add éjì fifty years mọ éjì yín ẹ̀yin náà máa wò pé níbo lẹ fẹ́ wà ṣé ká àwa kúkú bẹ́tà rọ̀ ká da gbogbo ẹ̀rú pátápátá látòkè délẹ̀ ká wá fi forty seven years àbí forty years ká lọ fi tún ilẹ̀ Yorùbá tó ká lọ pé gbogbo tó yẹ ká pè ká ṣe gbogbo tó yẹ ká ṣe ká lè stop gbogbo àwọn tó ń ṣe dàjẹ́ nílẹ̀ Yorùbá títí kan ọmọ Ìgbò torí àwọn ọmọ Ìgbò ìlú náà fẹ́ máa focus lé bẹ́ẹ̀ ti gbàgbé pé Fúlàní wọ́n wà lábẹ́lẹ̀ Lebanese Chinese gbogbo wọn wà lábẹ́lẹ̀ so ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ pé kí gbogbo wa fojú wo pé ká dàrú fún three years ká wá fi forty seven years ká fi tutù I think that is the best option but ẹ bá ní ẹ̀fẹ́ dàrú ẹ máa wà nínú Nàìjíríà for fifty years kò ní rí bẹ́ẹ̀ torí àwọn ọ̀gbọ́dọ̀ máa fẹ́nu wa pa fẹ́ gba Yorùbá nation ká tún máa fẹ́nu wa sọ nǹkan míì àwọn èèyàn lè máa ṣàdúrà lójoojúmọ́ kò dẹ́ ń ṣàwà nìkan là ń ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ ti rí pé Yorùbá máa lọ àmọ́ jẹgúrújẹrá olè àwọn olóṣèlú tí wọ́n intimidate àwọn ọba wa mo fẹ́ kakọ̀ sáré wo fídíò eléyìí aláìka máa lo fídíò ní fídíò torí pé platform mi ó wà very very delicate wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n ó kù díẹ̀ ní just few weeks ago because tọ́ba ti strike wa a nílé ṣe gbogbo tá à ń ṣe lórí ìkànnì yìí mo fẹ́ ká fọ̀ farabalẹ̀ ká gbọ́ brother mi àṣàbẹ́ tv mo fẹ́ ká gbọ́n tí bàbá yìí sọ àwọn èèyàn ti rí nínú ẹ̀mí nínú ara pé irọ́ ló ń pa kí ọkọ̀ máa ti pè mí sẹ́ ẹ má pè wá àgbà kọ́ọ̀lù mi sí ẹ má distract mi ẹ má pè mí rárá ẹ fi ọ̀rọ̀ kọ́ọ̀lù sílẹ̀ mi sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́n tí bàbá yìí sọ níwọ̀nba kékeré ẹni tó bá fẹ́ gbọ́ ìtókò ẹ̀ lọ sọ́dọ̀ àṣàbí mo kí brọ́dà mi àṣàbí o ẹ kú iṣẹ́ takuntakun torí ẹ̀yin tẹ̀ ń bá wa sọ dáadáa kí ló dé tí Oríyọmí Hamzat ò lè máa fi time sílẹ̀ láti máa sọ̀rọ̀ Yorùbá nation lórí platform wọn ní àgídìgbò ṣẹbẹ́yìn diaspora náà lẹ́ ń fọ́ndẹ̀ ṣẹbẹ́yìn diaspora lẹ́ ń fọ́ndẹ̀ ẹ bá ń fọ́n nìkan gbọ́dọ̀ máa san tẹfẹ́ kí ló dé tí Yínká Ayéfẹ́lẹ́ platform ẹ̀ tí kò lè máa fi time sílẹ̀ even if it's for twenty minutes kọ́ máa sọ̀rọ̀ Yorùbá nation wọ́n rò pé ibi táwọn ṣe ní sin pé àwọn sá fún gọ́ọ̀mẹ̀ntì àwọn sá fún ikú bọ̀ ó ikú ń palẹ̀ yorùbá lójoojúmọ́ ikú dẹ̀ máa padà wá mú kí ni ó máa padà pa gbogbo ìran ni including myself so why are we living in denial kí ló dé tí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nílé tó ní voices kí ló dé tí wọ́n reject yorùbá nation ṣé yorùbá nation fáwọn nìkan ni ṣé ìgbòho nìkan ni yorùbá nation wà fún ni ṣèbí àárín àwọn pásítọ̀ tó ń sọ̀rọ̀ kí ló dé tí bàbá adébóyè refuse láti sọ̀rọ̀ yorùbá nation kí ló dé tí ìyá ìyá ìyá àdúrà ẹsẹ̀ àjà kí ló dé tí ẹ̀ refuse kí ló dé tí genesis àwọn ènìyàn lọ sí church yín ẹ̀dẹ̀ ń pariwo pé nàìjíríà nàìjíríà gbogbo ààrẹ mọ̀ pé kò sí kankan ẹ̀mí kankan sí nínú nàìjíríà wọn lọ́la pa we are and deceivers ẹ jẹ́ ká gbọ́ tí bàbá ìṣọ̀ mú bọ̀. wọ́n nígbà tó bá dé wọ́n ló á da owó sáàrin ìlú wọn náà kọ́kọ́ wá wá gbèdìdí pé ah wọ́n ló máa pa wọ́n ló máa pa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ti dá wa láàrẹ tán ti fẹ́ ibi wọn ni wọ́n ló máa clear gbogbo wọn pé ogun ọ̀run á darapọ̀ mọ́ wọ́n máa rò pé èèyàn ló ń ṣiṣẹ́ ogun ọ̀run ti darapọ̀ mọ́ pé á pa dẹ́ndẹ́ àwọn èèyàn pé tó bá ti wá ṣe pé òun gangan kọ́ ló máa ṣe president pé tó bá ti parí iṣẹ́ yẹn tán wọ́n ní àkókò yẹn wọ́n nígbà tó bá dé wọ́n lọ á da owó sáàrin ìlú wọ́n á kọ́kọ́ da owó wá pọ̀ wọ́n ní gbogbo síríìtì ẹ máa rí owó pánstálì dọ́là wọ́n wá sọ pé àwọn ọmọ ọlọ́run náà tán bá lé owó yẹn pé owó yẹn lọ́pọ̀lọpọ̀ ó bá lọ péjọba kan sì ń bọ̀ wọ́n ní yóò fọn owó dà síta pé gbogbo wọn tó bá ti lé owó owó owó owó wọn náà máa bówó yẹn lọ hmm. pé lẹ́yìn ẹ̀ ìjọba olóòótọ́ yẹn wá dé hmm. ó ń bọ̀ hmm. pé inú Yorùbá ló ti máa jáde bẹ́ẹ̀ni yẹn máa jẹ́ kó wọ́n ló máa jẹ́ bàbá kan ṣe sọ kan wọ́n ní ó máa fẹ́ ìbọn ní ó máa fẹ́ níbi ẹni tó máa fẹ́ nílà gan lẹ́nu. Hi there, did you know? wọ́n ní tí ẹ̀gún bá ti dorí yóò yóò yóò yóò tó lé gan ó ti tásìkò tí ẹ̀gún fẹ́ yọ nìyẹn hmm. ọlọ́run ṣe mú solution ṣùgbọ́n ẹ̀ńtà ńlá kọjá lọ́wọ́ lásìkò yìí sá ọlọ́run fẹ́ fi draw gbogbo èèyàn kó súnmọ́ òun ni ọlọ́run fẹ́ fi fa bẹ́ẹ̀ ni ó fẹ́. I don't want us to mix it up ọlọ́run fẹ́ fi fàwọn yẹn kó ọ̀ ní kó wá ṣe Christianity wọn ò ní kó wá ṣe Islam wọn ò ní kó wá ṣe àwọn oníṣẹ̀ṣe ọlọ́run fẹ́ fi fàwọn ni pé nǹkan kan wrong nílẹ̀ Yorùbá tí a gbọ́dọ̀ rectify nǹkan kan ọ̀dá tí àwa ń sọ fún David Lammy pé ṣé kò mọ̀ pé ìjọba gọ́fúmẹ̀ntì tiwọn àwọn kòlóní àwọn àwọn mọ́nákì wọn àwọn ló da ilẹ̀ Yorùbá rú tó wá ń sọ fún wa pé ká lọ ṣe sùúrù títí di twenty seventy five kí a tó lè rí ọ̀nà àbáyọ irọ́ lè pa o ọ̀nà àbáyọ ti wà a dẹ̀ ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé ọ̀nà àbáyọ ni pé kólúkàlùkù máa lọ ìyí tá a ṣe ti tó bẹ́ẹ̀ ṣe pa àwọn èèyàn wa a lè má nífẹ̀ẹ́ gbogbo ọmọ Yorùbá tó wà nínú army àmọ́ ọmọ Yorùbá ni wọ́n wọ́n pa lágbájá ikú lágbájá ikú ọmọ yorùbá náà ni ṣé david lami sùn lójú ìjọba ẹ sùn lójú kò mọ̀ pé àwọn tó pa david àwọn tó pa lágbájá àwọn fúlàní náà ni àwọn fúlàní ló pa lágbájá àwa ń sọ fún gbogbo àwọn governors wa lóòótọ́ ẹ̀yin ni elédùnmarè gbé ọwọ́ lé yín pé kẹ́ máa darí wa àmọ́ a máa da gbogbo stéètì rú pátá ni mo sọ gbogbo local government pátá la máa dàrú gbogbo local government ò ní nísinmi àti tá a bá gba yorùbá nation ìgbà yẹn ó kù díẹ̀ ni ẹ lọ máa múra sílẹ̀ fún wa gbogbo local government kò ní sísìn níbẹ̀ kò sẹ́ni kankan tó máa kúrò ní state ẹ̀ inú state yẹn náà láti máa ṣe crisis inú state yẹn láti máa dá gbogbo sùúrùtù yẹn sílẹ̀ and it will happen very soon kò sẹ́ni kankan tó máa travel láti Kwara gbogbo one hundred and ninety one local government kò ní nísìnyí níbẹ̀ torí pé ẹ̀ pàwọn yẹn wa nísìnyí ebi ń pàwọn yàn ìyà ń jẹ wọ́n ẹ̀yìn gbádùn ẹ̀ ń ṣe gbogbo tó wù yín we will disrupt everything and I mean it we will disrupt it write this down a máa disrupt gbogbo activities tó ń ṣẹlẹ̀ ní gbogbo state láti Kwara títí dé Lagos state which will happen ìjọ yẹn tẹ̀fẹ́ mọ̀ Oru ni wọ́n ń ṣèkà òru la máa wọlé wá bá yín ní gbogbo state yẹn òru la máa wọlé wá bá yín and I mean this now Oru la máa wọlé wá bá gbogbo yín ẹ ní kúure because ẹ lè máa fi àwa sí ìgbèkùn kí máa support àwọn èèyàn tó wà nílé tí wọ́n lè ṣe ọ̀lẹ gbogbo ọmọ yorùbá ẹ lọ máa múra sílẹ̀ inú state yín láti máa sọ fún wọn pé a fẹ́ gba yorùbá nation láti ṣẹ̀dùn àrí mo sọ inú state ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan láti máa sọ pé a fẹ́ gba yorùbá nation yorùbá nation ò ní wá sáyé lórí social media mo sọ fún yín everybody gbọ́dọ̀ múra sílẹ̀ ní gbogbo local government tó bá wà àtọbìnrin ni àtọmọdé ni àtàgbàlagbà ni àtọlókòwò ni àtẹni tó disagree ìyá ń jẹ gbogbo ọmọ yorùbá àwọn olóṣèlú ló ń gbádùn ẹ ẹ wọn máa sọ fún wa pé ká má sọ̀rọ̀ ọmọ ibo sanwóolu ọmọ sanwóolu ó fẹ́ ibo nínú ọdún yìí náà ni kí ẹ̀kọ́ máa bá mi sọ̀rọ̀ pé ká má sọ̀rọ̀ ọmọ Ìbò àwọn àtọmọ Ìbò àjọ máa ṣe dàmà jáde kúrò ní Nàìjíríà ni I will work with Simon Ekpa bẹ́ẹ̀ bá fẹ́ kú ni kẹ́kú bẹ́ẹ̀ bá fẹ́ kú nǹkan ẹ̀kú. a máa bá Simon Ekpa ṣiṣẹ́ tá a máa fi exit Nàìjíríà that is what we are going to do we will shut down the whole local government in Yorùbá land and sọ fáwọn gọ́ọ̀mọ̀ pé tọ́ bá rò pé lọ́nà àǹfààní ẹjọ́ wa wò ó kù díẹ̀ it is just a matter of time ẹ pé bàbá Akíntóyè kájọ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nípa pé yorùbá pé lọ if not ẹ nílé ṣèjọba nínú state yìí ni mo sọ ẹ nílé ṣe anything nínú ilẹ̀ yorùbá torí pé nǹkan lẹ́ni ilẹ̀ yẹn ẹ lè fọ lórí burúkú ti yín fún ọdún mẹ́jọ ẹ máa fi kówó jọ ẹ máa fi táyàwó ẹ máa fi ní girlfriend ẹ máa fi travel ẹ wá fẹ́ fi ní gbogbo alára ẹ ní kúrò ni mo sọ ògùn máa wọlé pa gbogbo yín ni láti òkè délẹ̀ nígbà tá a bá ba bíbà jẹ tán àwa lọ bá wọn nínà tó bá fẹ́ fa ogun kó fa ogun ẹ sọ fún David Lamid ogun bọ̀ ní Nàìjíríà ogun máa dé Nàìjíríà mo sọ fún yín láìpẹ́ lájìnà ẹ ní kúre ẹ jágbọ́n tí bàbá wa sọ bàbá kí tó yìí lánàá my name is Ọláwọmí Kóìkì ẹ bá ń gba orí iṣẹ́ bọ́tì ẹ jágbọ́n tí bàbá sọ lánàá. ọ̀rọ̀ Yorùbá ló jẹ́ kán ṣe é but irọ́ pátápátá ni gbogbo ẹ̀ àwọn fúnra wọn ò fẹ́ kí Yorùbá ní kí yorùbá kúrò ní nàìjíríà kí yorùbá ní ìlọsíwájú lára wọn ò fẹ́ nǹkan tó ń fẹ́ ni pé kó máa ṣe politics kó máa rí nǹkan tó bá wà nàìjíríà kó máa fi mọ́ àwọn lọ́wọ́ eh, kí yorùbá ká máa jìyà kí másìkò yorùbá mi kò máa jìyà kó nílé lọ́nà yorùbá kó adẹni ká bọ́ sí ẹ̀bá títì máa tọrọ oúnjẹ jẹ eh, nǹkan tí àwọn àwọn òfẹ́ àníkó gbogbo kí èèyàn má lè rìn ní títì àwọn fúlàní wọn á yà ń bùṣe ìjọba ọ̀gẹ̀ ní sọ pápán báyìí federal government of Nigeria ní sọ pápán báyìí àtikọ́kọ́ Buhari Fúlàní ni kì í ṣe Fúlàní ni Tinubu rárá o kì í ṣe Fúlàní o lọ́sàn-án Buhari bí Buhari ò ṣe sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Fúlàní pé wọ́n ń pààyàn káàkiri báyìí náà ni president ilé ìwé sọ̀rọ̀ nípa àwọn tó ní Nàìjíríà ló sọ fún wọn pé wọn ò gbúdọ̀ sọ̀rọ̀ nípa Fúlàní. a ṣàlàyé ilé ilé nìyí ní nineteen fifty wọ́n ṣe election bàbá wa Awólọ́wọ̀ win election bí o ṣe lè win pátápátá ó win more than all the other parties olóde yẹ káwọn pèpè kó wá fọ́ọ̀mù ìjọba bọ̀ wọ́n ń pọ̀ wọ́n yí pọ̀ wọ́n pọ̀ eh, eh, gọ́mìnà general ìgbà yẹn òun fúnra rẹ̀ ló kó tíì jọ tó máa rí ìdí election yẹn fún àwọn northern bẹ́ẹ̀ ni kàtí northern àti fi eh, fi jẹ́ àwọn tó fẹ́ràn kí náà ṣe fẹ́ràn northern because they were not educated. It will be easy to deceive. Under them, it will be easy to, uh, to exploit Nigeria to the fullest. ṣùgbọ́n lẹ́ni bíbélì láyé yìí ayé òdúró sọ́nà kan ẹ̀yà eh, ayé òdúró sójú kan a ní máa bínú sí àwọn British lẹ́ni pé wọ́n ṣe nǹkan tó ń ṣe wọ́n ti ṣe àwọn ló sọ fún Ọbásanjọ́ ní nineteen seventy nine pé Awólọ́wọ̀ lè sọ sí ìdí ẹ̀ 1979 àwọn ló sọ fún Babangida àwọn àti Fúlàní ló sọ fún Babangida ní 1993 pé Abiola wẹ̀ election kò wẹ̀ election kò lè ṣe president bí Yorùbá ni àwọn Yorùbá gbòǹgbò wọn ní intellectual power too much àti pé Abiola mú tiẹ̀ wá ní kíní kan kékeré kan tó yọ lẹ́nu túnbọ̀ sí ní tiẹ̀ àbáfọ̀n pé Yorùbá ó ti pẹ́ tó ti ń sọ̀rọ̀ reparation pé àwa dúdú a máa bẹ̀rẹ̀ eh, ìsanwó padà fún wa fún gbogbo ìyàtọ̀ wọn láti gba slavery. So the only Yorùbá man tí wọ́n lè gbà ẹ Yorùbá tó bá sọ̀rẹ́ndà pátápátá pé ọkẹ́rẹ́ mi ò ní ṣe ọ̀rọ̀ Yorùbá rárá ọ̀rọ̀ nǹkan táwọn Fúlàní bá ti fẹ́ ni mo máa ṣe torí àwọn under them under the Fúlàní ni àwọn British ti rí tiwọn jẹ fúlẹ̀ lára Nàìjíríà láti bí ọdún bíi mẹ́rin márùn-ún báyìí a ń sọ̀rọ̀ French ọ̀rọ̀ àwọn French bá ń ṣe ṣètò wípé ká máa ó jẹ́ pé gbogbo owó tí àwọn former colonies wọn bá make bank account in France náà máa san sí tí wọ́n bá fẹ́ gbà lára ẹ̀ wọ́n máa ya ní at interest and so on. eléyìí tí àwọn British ṣe under àwọn Fúlàní ó fẹ́ burú jù yẹn o àwa ò fẹ́ máa sọ báyìí ni àfẹ́ sọ báyìí torí pé lẹ́tà kan tá a gbé síwájú prime minister wọn kò kì í ṣe lẹ́tà téèyàn lè gbé tì o kò possible láyé yìí that letter is overpowering and. Uh, Uh, so ọ̀rọ̀ ti foreign secretary Lami David Lami tó wá sí Nàìjíríà kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá rárá kò ní kankan ṣe irú remark tó dẹ̀ yẹ kí uh, prime minister ṣe náà in a uh, developing country like Nigeria náà ní wípé àhóògbé ah, lágbẹ̀rún ọdún èní ẹ̀yin lẹ́ máa jẹ́ the greatest economy in the world nǹkan kan that kind of trash it has nothing to do with the Yorùbá people it has nothing to do at all With the letter be submitted to the Prime Minister of the United Kingdom. Therefore, I ọmọ mi káàkiri hadu gbogbo ayé ẹ má bẹ̀rù we are actually in this war to win it and we will win it. So ẹ má bẹ̀rù rárá. Ọjọ́ ló ti plan láti wá. Mo láì kìbi tí bàbá ti We are in this to win it and we must win it. We will win it. Thank you. And nobody can stop it. Bàtà dúpẹ́ pé ẹ̀ ń bá wa darapọ̀ mọ́ Abubakar Rasheed mo kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní ọ̀nà òkè ọya ní gbogbo Sokoto Kaduna ẹ máa kí á fù wọ́n ní terrorist ẹ̀ màá kọ̀ rọra yín eléyìí sọ mo ní lè pín ní location torí pé wọ́n ìtì rẹ nìyẹn gbà wọ́n kidnap èèyàn wa kan níjọ hmm, ní ọ̀sẹ̀ tó kọjá mo lè sọ jù bẹ́ẹ̀ lọ́jọ́ ló káwọn terrorist yẹn máa wù mí à ń negotiate yẹn lọ́wọ́ èmi kọ́ àwọn family yẹn owó gẹ̀mùgẹ̀mù lọ́ní kọ́ lọ mú wá tí a bá rí ẹ bá máa gbàdúrà pé kọ́ lọ́n jọ̀ọ́ gbogbo ẹni tẹ màdúrà gbà kó bá wa tú ẹni yẹn sílẹ̀ eléyìí ò ń ṣe film trick o ẹni yẹn máa wá sọ tójú ẹ rí nígbà tó bá jáde o eléyìí ṣẹ̀ṣẹ̀lẹ̀ ní hmm, láìpẹ́ yìí torí mo fi give too much detail because wọ́n ní program mi máa ń dé north wọ́n dẹ̀ máa ń translate ẹ̀ fún wọn. máa sọ pé kò kùn ẹ́ máa ní kò kùn ẹ́ ẹ̀hẹ́n ìdí ìbàdí mi máa jókòó sí rìpọ́ọ̀tì gbogbo tó ń lọ ní gbogbo nàìjíríà ọ̀dọ̀ mi ló ti sọ̀kalẹ̀ sí iye tó ń lọ nínú UK gan àwa náà ẹ̀hẹ́n adúpẹ́ fọlọ́run ara dì mọ́ bẹ́ẹ̀ so tàbá jókòó tá à ń sọ fún yín pé wọ́n ti amalgamate Nigeria fifty years ago téèyàn kan wá sọ pé ẹ british kan sọ yẹn ni ẹ mọ̀ nǹkan kan journalist ni mí ẹ journalist ni mí èmi ò ṣe blogger ẹ jẹ́ ká kan tí british kọ ní communicate wọn pẹ̀lú nàìjíríà kan tó máa tẹ̀síwájú torí mo gbọ́dọ̀ end to it establishing the nigerian united kingdom strategic partnership joint communique this was published three days ago six of november twenty twenty four The Federal Republic of Nigeria and United Kingdom of Great Britain and Northern Ireland share deep historical ties, enduring good relations, strong people-to-people -people links, economic interests, mutual commitment to Commonwealth values, and shared interests across regional and international peace security. On the 4th of November 2024, His Excellency Yusuf Maitama Tuga, Honorable Minister of Foreign Affairs of the Federal Republic of Nigeria, and Right Honorable David Lami, MP Member of Parliament, Secretary of State for Foreign Commonwealth and Development Affairs of the United Kingdom, agreed to elevate the bilateral relationship between the two countries to a strategic partnership. The Nigerian UK Strategy partnership will provide a comprehensive framework for jointly achieving our shared goal, shared objective, and further strengthening our bilateral relationship. It will build on and strengthen our existing bilateral dialogue across areas of mutual interest and benefit. including economic trade and investment opportunities, security and defense issues, migration, justice, and home affairs. The Nigerian-UK strategic partnership was to establish a new bilateral dialogue focused on foreign policy and international issues, including exploring reforms of multilateral institutions and global financial architecture. It confirms a commitment between the two governments to hold a biennial meeting known as Nigeria-UK Bi-National Commission to enable high-level intergovernment engagement across the full range of Nigeria-UK strategic partnership. The UK Nigerian strategic partnership will include six pillars. Number one, pillar one, growth and jobs through implementation of our enhanced trade and investment partnership, ETIP, economic programs that deliver reciprocal growth to Nigeria and the UK, including by facilitating value addition and skills acquisition where appropriate, as well as cooperation on climate change and inclusive and sustainable green growth. Pillar two, enhanced national security cooperation through our security and defense partnership, SDP, with emphasis on coordinating approach across civilian government, military, and civil society that take into account good governance, human rights, and continuing engagement alongside World Defense cooperation, Our cooperation will address the broad spectrum of threats faced, including terrorism, cyber threat, and maritime issues. Pillar number three, Migration, Justice, and Home Affairs, (NJHA). Dialogue to ensure the safety, security, and dignity of our citizens. Pillar number four, strengthen our international collaboration through a new annual foreign policy dialogue covering common international challenges. Pillar five, a modernized development partnership with a focus on mutual priorities of holding best practice in the use of official development assistance and concessional finance and avoiding development models that may encourage dependency. Pillar six, sustain people to people links to harness our respective demographic and diaspora resources. Across these six pillars, The UK and Nigeria will harness our collective expertise, resources, and leadership to achieve our shared objectives. Pillar one under ṣé kàkà tán gbogbo iná lẹ ti rí ntọkọ <laughs> òyìnbó ńláńlá gẹmùgẹmùgẹmù Britain ló níyẹn lọ́wọ́ tó bá tẹ̀lé British ikú pa ẹ́ tó bá tẹ̀lé gbogbo ntọkọ yìí pé ẹ wọn kàn kọ kò sí nǹkan kan níbẹ̀ ikú ti pààyàn ntẹ̀mí máa sọ ni pé ó kù sọmọ Yorùbá lọ́wọ́ láti lè gbára wa sílẹ̀ àwọn kan ò ní gbà pé ká lọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbà fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé ìjọba ni wọ́n ń ṣe politics ni a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún gbogbo wọn pátá látòkè délẹ̀ gbogbo ọmọ Yorùbá lọ múra sílẹ̀ lọ pẹni tó bá lè pè máa tẹ̀ mọ́ wọn létí pé àsìkò kan máa lọ dé lọ́wọ́ òru lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ àárọ̀ tọmọ Yorùbá máa pull rẹ̀ out of Nigeria gbogbo ta ti sọ láti wákàtí márùn-ún four hours forty two minutes ó ti tójọ́ mẹ́ta ta ti ṣerú program báyìí òun ni pé yorùbá nation british cannot stop it yorùbá country britain kò tó bẹ́ẹ̀ láti dá dúró britain kan ló máa fún wa ní country united nations kan ló máa fún wa ní country america kan ló máa fún wa ní country àwa ara wa la máa make a declaration country wa just as Lithuania ṣe declare ara wọn out of Nigeria and out of Soviet Union in the eighties. nígbàkigbà tí ó má bá ṣẹlẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá ń bẹ nírìn àjò ní Áfíríkà ní Asia ní Europe ní gbogbo surroundings wọ́n gbọ́dọ̀ ní ipa tó máa kó nígbà tó bá máa make that kind of declaration gbogbo ọmọ Yorùbá tó wá wá sọ pé òun fẹ́ ẹ̀ ní choice choice yín ó ti wà overruled a ní ṣe Nàìjíríà mọ́ that is number one o ò lè sọ pé o fẹ́ wà nínú Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò possible àti overrule choice yẹn and that will remain like that bó fẹ́ bó kọ̀ ọmọ Yorùbá nìyẹn o ní right nínú Yorùbá nation country but oh, ní ní right kankan mọ́ láti sọ fún wa pé ká wà ní nàìjíríà that is overruled and for the british government just to make it clear our quest will be respected regardless of the relationship you have with the northern part of Nigeria. The Yoruba under our leader have spoken, and we will not listen to you, neither are we going to listen to your foreign policy on Nigeria. The only foreign policy that we can have with Britain would have to be with the Yoruba country out of Nigeria. We would not listen to Tinubu as the president because he's not representing the Yoruba that wants to pull out of Nigeria. Tinubu is only representing Nigeria under his own wish. On the left-hand side is the leader of the Yoruba self-determination, Professor Adebanji Akintoye, a diplomat, a man that wants the best for the Yoruba people. But on the right-hand side is a man that ran out of Nigeria while he was about to be killed by Abacha. After living in the UK for a very long time, he returned back to become the Lagos state governor. His ambition is now overshadowing his words that we do not believe in one Nigeria. But today, he believes in one Nigeria, but millions of the Yoruba people have rejected him as our leader because he's not representing us. We are putting all this video on record because a day will come that this video will be of useful to international organisations that we warn them that the Yoruba people will not and will never be conquered again on our soil. I'm using this medium as well to say to the world that the Yoruba people, we do whatever is needed within our capacity, both as diaspora that will continue to lobby, those as diaspora that will continue to request the assistance of international help. But the real Yoruba people will defend that territory on the soil. Yoruba nation will not happen on the social media, but Yoruba nation will be declared at the appropriate time that should not be longer as expected again. Because the terrorists in Nigeria are now moving at a fast pace that we can now confirm under the military that a new terrorist organization has been established in Sokoto and Kebbi. That means our life is becoming a threat inside Nigeria. We will want to defend our borders, just like the new administration of America, Donald Trump, is working around the clock to prepare his speech when he takes the battle from, from uh, you know, Joe Biden in January. Just as the UK would not allow their borders to be used for migration, as Spain, all these borders have been closed. Yoruba borders would also have to be protected. And we are using this medium That is of Ìbà Gani Adams kí ẹ dìde kẹyẹ pàápàá sẹ́yìn ẹ dìde tẹ́ ẹ bá ní dìde kẹ́ sọ fún wa gbogbo yìí tẹ́ ẹ ń ṣe tí jagunjagun máa ń prepare torí pé ogun ti wà nílẹ̀ yorùbá àfàsìkò yìí pé bàbá wa wọlé ṣóyinká ẹ sọ fún bọ́lá ahmed tinubu pé àwọn yorùbá máa lọ kò dẹ̀ sí nǹkan tó máa dá dúró gbogbo èèyàn olóṣèlú à ń fọ fún yín sílẹ̀ pé ọjọ́ kan ń bọ̀ lọ́lọ́run wí kò súnmọ́ kò jìnnà mọ́ ó ti wà very close bí iṣan run yín we will make sure we do whatever is needed to come out of nigeria tó bá máa dogun kó dogun we pray pé kò ní dogun but kò ń ṣèlè ogun ṣe máa ṣẹlẹ̀ ogun ti ṣẹlẹ̀ rí ogun lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú Israel pẹ̀lú àwọn surroundings wọn ogun lọ ní Sudan ogun lọ ní Ukraine ogun Nàìjíríà náà tó bá àdìmọ́ ayé ò ní parẹ́ and the world is not going to end and that is how we're going to be ending this program this evening thank you so much for joining make sure you tune in again for the Sunday broadcast as we say Yoruba Nation is the final solution to all our problems. Mo kí gbogbo media àzọ̀ apárápátá kó ṣe takuntakun tí gbogbo wa ń ṣe lọ́tún lọ́sì. Mo kí gbogbo ẹ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ má wá gbàgbé a ní ìrànlọ́wọ́ láti lè máa tẹ̀síwájú lórí ìkànnì wa níbí tá à ń pè ní Koiki Media mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi ni ẹ ti ń gbọ́n wẹ̀ látẹ̀kan tí wọ́n ń pè ní Koiki Media bringing the world closer to your doorstep mo kí ní Lagos state mo kí ní dogun lọ́yọ̀ Ọ̀ṣun Èkìtì Oǹdó Kwara Kogi mo kí ní Delta mo kí ní gbogbo northern part mo kí ní gbogbo African countries mo kí wa pé a weekend tí a wà nínú ẹ̀ we will make sure that nobody will stop us from taking back what belongs to us ire o God bless Yorùbá land